ẹ kú dédé àsìkò yìí o láti ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló dé sójú amóhùnmáwòrán yín lónìí tí sọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2022 olúwa tóbi lọ́ba fáṣùgbà lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà ẹ̀ka tó ń rí sọ̀rọ̀ gbèsè jíjẹ́ Nàìjíríà ló ti wípé ilẹ̀ nàìjíríà tún ti yá ẹgbẹ̀lẹ́mù kan tírílíọ̀nù náírà kún gbèsè tó wà nílẹ̀ ọmọ ọgọ́ta ọdún kan ni wọ́n fẹ̀sùn kàn pé ó fipá lájọṣepọ̀ pẹ̀lú ẹni tó nípèníjà ara kan ọmọdé kan ní àbújá ni wọ́n gbá mú ṣíkún tílé ẹjọ́ sì rán lọ sí ẹ̀wọ̀n látàrí pé ó jí spaghetti àti noodles ìròyìn ti fi yé ni wípé ń ṣe ni ẹni tó jẹ́ kẹ́míìsì kan ní Àdámáwá ló gún ẹ ọkùnrin kan ní abẹ́rẹ́ kú títí dìgbà tó fi jí ọ̀ka ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta rẹ̀ gbé ọlọ́pàá ti ń dáàbò bo ọgbà kan tí wọ́n ń pè ní Ògùn Estate ló ti ṣekú pa bíríkìlà kan tó sì wá gbé ara rẹ̀ pamọ́ síbi ìkọ̀kọ̀ àwọn ohun èlò ìbílẹ̀ Yorùbá tí àwọn òyìnbó jí kó ni wọn yóò padà máa tọ́jú síbi tó lọ́rìn tí wọ́n bá ti gbà padà kí n tó kẹ̀kúnrẹ́ ìròyìn fún yẹn jókòó YouTube wa ẹ̀tẹ̀ bàbá gbàgede mọ TV kí subscribe ẹ̀ láìkí ẹ̀ kẹ́sì pín fáwọn ẹlòmíì kan mọ̀ tẹ̀ ń gbádùn nìkànnì yìí lọ́wọ́ kan náà lójú òpó Facebook ẹ̀tẹ̀ gbàgede ìmọ̀ with aláwòye Adébáyọ̀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 tírílíọ̀nù mẹ́fà ọpọ̀ ẹ̀sùn mẹ́rìnlélọ́gọ́ta náírà léyìí tó tún fi jẹ́ àlékún sí iye gbèsè tó wà tẹ́lẹ̀ lọ́wọ́ kan náà ni wọ́n ní gbèsè tílẹ̀ nàìjíríà jẹ lọ́dún 2020 ló jẹ́ tírílíọ̀nù méjìlélọ́gbọ̀n ọpọ̀ ẹ̀sùn mọ́kànléláàádọ́rùn-ún náírà bákan náà nígbà tí ó fi wọdún 2021 gbèsè ilẹ̀ nàìjíríà tún ti gbéra sókè sí tírílíọ̀nù mọ́kàndínní ogójì náírà ọpọ̀ ẹ̀sùn mẹ́rìndínní ọgọ́ta náírà léyìí tó sì ṣàlàyé wípé ó jẹ́ ara ọ̀nà láti fi ṣe àwọn àtúnṣe kan tó yẹ kán ṣe lórílẹ̀ nàìjíríà ọ̀gá àgbà darí ẹ̀ka náà ìyẹn patience òní àló ṣàlàyé ọ̀rọ̀ fún níròyìn nílùú àbújá níbi tó ti sọ wípé ń ṣe làwọn owó ọ̀hún tí ń yá ló jẹ́ láti lè fi mú àtúnpadàbọ̀ sípò bá ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà léyìí tó ti dàgẹ̀gẹ̀ ló ṣàlàyé pé ìgbésẹ̀ kàmọ́kòbò eléyìí tí wọ́n gbé lórí ẹ̀yáwó náà ló jẹ́ láti lè fi wá ojútùú sáwọn ìṣòro kan eléyìí tó ń fi ilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lápè ó wá ṣàlàyé pé àwọn owó ọ̀hún ló jẹ́ pé wọ́n lè rí dá padà bí wọ́n bá lè fi owó kún owó orí eléyìí tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn iléeṣẹ́ léyìí tí ohun gbogbo yóò fi padà mú àmúbọ̀sípò padà lẹ́yìn ẹgbẹ̀lẹ́mọ̀kan tírílíọ̀nù gbèsè eléyìí tílẹ̀ nàìjíríà tó ń jẹ báyìí ọmọ ọgọ́ta ọdún kan ni wọ́n ti gbá Múṣíkún látàrí pé ó fi ipá lájọṣepọ̀ pẹ̀lú ẹnìkan tó jọmọ obìnrin ọmọ ọdún méjìlá eléyìí tó ní ìpèníjà ara tó jẹ́ pé ó ní ìpèníjà ohùn rẹ̀ tí ò jágere sókè àti etí lọ́wọ́ kan náà ìròyìn fi yé ni pé ọmọbìnrin ọ̀hún ni wọ́n ní wọ́n bá lájọṣepọ̀ tí ọmọ ọgọ́ta ọdún ọ̀hún sì ń jẹ́ Victor Obilọ ìròyìn fi yé ni wípé bàbá rẹ̀ ẹni tí ó torí wọn papọ̀ ló ṣàlàyé pé ńṣe ni ó kàn dín ní ọjọ́ kan eléyìí tí òun kàn rí tí ọkùnrin ọ̀hún tó ń bọ́mọ lájọṣepọ̀ nínú ilé lẹ́yìn ìgbà táwọn méjèèjì ti wà ní ìhòòhò ní ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2022 tá a wà yìí ó ní ìfipábánilòpọ̀ náà ló ní ojú tó kù díẹ̀ káàtó èyí sì ló wáyé ní ilé rẹ̀ eléyìí ti ń bẹ ní ubiba ní ìjọba ìbílẹ̀ Ìkwerè ní ìpínlẹ̀ Rivers bí wọ́n ṣàlàyé pé ó jẹ́ ohun tí kò dáa rárá tó sì kù díẹ̀ káàtó nínú àwùjọ láti máa bá irú ọmọ bẹ́ẹ̀ lò pọ̀ léyìí tó sì jẹ́ ọmọdé pé ó ní àwọn ìpèníjà ara kan eléyìí tó ní ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó nínú àlàyé ọ̀rọ̀ léyìí tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá fi sóde nípínlẹ̀ náà ìyẹn Grace Irige Koko ló ṣàlàyé wípé níṣe ni òun ò tí ì gbọ́ sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà táwọn oníròyìn ń tàbá tàkùrọ̀sọ pé ǹjẹ́ wọ́n ti gbọ́ sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó ní ìwádìí túnlọ̀ ń lọ lọ́wọ́ nígbàkigbà tí wọ́n bá sì ṣèyí ń ṣe ni òun ò fèsì padà fáwọn oníròyìn. ẹnìkan tó jẹ́ ọmọ ọdún mọ́kànléní mọ́kàndínlógún ìyẹn nineteen ó ní ọwọ́ ti bà ṣẹ́kún tí wọ́n sì gbé lọ iwájú ilé ẹjọ́ eléyìí tó jẹ́ ilé ẹjọ́ gíga tó ń bẹ ní Gwagwalada ní ìlú Àbújá látàrí ẹ̀sùn wípé ń ṣe ni ó jí spaghetti àti noodles níbi ilé ìtajà kan orúkọ ọmọ ọ̀hún tí wọ́n ní ó jẹ́ akẹ́kọ̀ọ́ ní Ìlàrí Yùdánà ìròyìn fi yé ni wípé ó ń gbé ní abúlé Básá ní ìtòsí tí ò jìnnà púpọ̀ sí pápákọ̀ òfurufú eléyìí tí ń bẹ nílùú àbújá wọn ní ṣe ni ó fọ́ ojú fèrèsé wọlé láti lọ jalè náà lọ́ọ̀kan náà tí wọ́n sì gba amúṣekún tán gbé lọ sí iwájú ilé ẹjọ́ wọn wípé ó ti padà tẹnu kà nílé ẹjọ́ wípé lóòótọ́ ló ń jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan òun nígbẹ̀yìngbẹ̀yìn ni adájọ́ tí ń gbẹ́jọ́ náà gbédájọ́ kalẹ̀ tó sì ní ó ṣe ni kó lọ ṣe ẹ̀wọ̀n oṣù méjì tàbí kó san ẹgbẹ̀rún mẹ́wàá náírà fún àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n fi kàn án lórí ohun tó jí gbé e. lọ́wọ́ kan náà ìròyìn ti fi yé ni báyìí wípé ńṣe ni ẹni tó jẹ́ kẹ́míìsì kan ní ìpínlẹ̀ Adamawa ìyẹn ata oògùn fáwọn èèyàn tó jẹ́ oògùn òyìnbó Abubadiru àti Awal Lawal tó jẹ́ ojúgbà rẹ̀ ó ní wọ́n ti padà tẹnu jẹ́wọ́ pé ńṣe ni àwọn gún ọkùnrin kan pa léyìí tí ó jẹ́ ẹni tó ní ọkọ̀ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta ní ìpínlẹ̀ Adamawa ìròyìn fi yé ni wípé wọ́n ṣekú pa Bàdírù wọ́n ṣekú pa ọmọkùnrin ọ̀hún ìyẹn látọwọ́ Bàdírù àti Làwà Bàdírù ló jọ ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n tí Làwà sì jọ ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n wọ́n ṣàlàyé pé àwọn ṣe bẹ́ẹ̀ góńgóní ẹni tí ṣe àgónígóní lóko ẹ̀ tí wọ́n ní àwọn mọ̀ọ́mọ̀ gún abẹ́rẹ́ pa ni léyìí tó jẹ́ pé ó jẹ́ abẹ́rẹ́ tí mú yàn sùn lọ títí téèyàn ó fi jẹ́ pé ọlọ́run wàá ṣàlàyé pé ìdí abájọ ni láti lè fi rí owó san gbèsè kan eléyìí tí ń bẹ ní ọrùn òun tó sì tó bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan náírà wàá ṣàlàyé pé gbèsè òun gan ló jẹ́ kóun lẹ̀dí àpò pẹ̀lú ọ̀rẹ́ òun láti lè fi gbé márùwá òun tà wàá ṣàlàyé pé ń ṣe ni gbogbo ibi tóun ti fẹ́ ta márùwá ni wọ́n wò ó pé òun kò kí ń ṣe ẹni tó ní márùwá tó sì jẹ́ pé ẹni tó ń ta oògùn ni iṣẹ́ tí òun yàn láàyò àmọ́ nígbà ìgbẹ̀yìn òun ò mọ̀ pé ọ̀kan nínú àwọn tí wọ́n ń gbìyànjú láti ra márùwá ọ̀hún lọ́wọ́ ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ̀mú fínlẹ̀ wípé ń ṣe ni òun ò ní ìwé márùwá náà ni wọ́n lọ kàn sí ọlọ́pàá kó tó di pé wọ́n gbà òun ṣe fún wọn alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá alágbègbè náà ìyẹn Sulaiman Uguroje òun ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé afurasí náà ni wọn yóò gbé lọ ilé ẹjọ́ nígbàrà tí ìwádìí bá ti parí tán lórí ẹ̀. àwọn ọlọ́pàá kan eléyìí tí wọ́n dáàbò bo ẹ́stéètì kan nípínlẹ̀ Ògùn ni wọ́n ti ṣekú pa mọ̀lẹ́mọ̀lẹ́ ìyẹn bíríkìlà kan ní ìpínlẹ̀ Ògùn ròyìn fi ni wípé bíríkìlà kan tó pè ń jẹ́ Sunday Òjò òun ni wọ́n yìnbọn pa látọwọ́ àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n dédé yabo agbègbè kan ní Mòwe níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn ròyìn fi ni pé ọmọkùnrin eléyìí tí wọ́n ṣekú pa ọ̀hún ní òjò eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n máa ń pè ní kazeem wọ́n ló ṣiṣẹ́ níbi ilé kan nínú ẹ́stéètì náà lásìkò náà tó di pé àwọn ọlọ́pàá ọ̀hún bíi mẹ́rin tí wọ́n bẹ̀rẹ̀ sí dàbá bolẹ̀ ní nǹkan bíi aago méjì ọ̀sán ní bíi ìjẹta òde yìí lọ́wọ́ kan náà ni wọ́n ṣàlàyé pé látara bẹ́ẹ̀ ni ọta àgbọn ti wọ ara òjò tó sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀ lọ́wọ́ kan ni wọ́n ní kazeem ìkejì rẹ̀ ó ní òun sá sálàfẹ́mi ẹ̀ torí sì kò yọ lọ́wọ́ kan ni wọ́n gbé òkú ẹ̀ tí wọ́n sì gbé e lọ sí ibi ìkọ̀kọ̀ kan eléyìí tí wọn ò ti fẹ́ kẹ́nikẹ́ni mọ irú ohun tó ń ṣẹlẹ̀ sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀nà abẹ́fẹ́ ìbẹ́lùbẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sá lọ kó tó di pé àwọn èèyàn agbègbè náà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí sáré tẹ̀lé wọn tó jẹ́ pé méjì sá lọ tí àwọn méjì yòókù fara pa mọ́ sínú igbó kọ́wọ́ tó tẹ̀ wọ́n ìròyìn fi yé ni wípé baálé agbègbè náà Ismaila Fatoye òun ló fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó gbóná janjan ọ̀hún. lákòótán ọ̀ní tilẹ̀fẹ̀ ọba adéyẹyẹ ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá kejì àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ìwàjà ló sọ wípé ń ṣe ni àwọn ohun tó jẹ́ ti ìbílẹ̀ eléyìí tó jẹ́ ohun tí à ń lò ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣàmúlò padà àwọn ohun tó jẹ́ ohun àṣẹ̀ǹbáyé tí a ní nílẹ̀ yorùbá ṣùgbọ́n tí àwọn òyìnbó aláwọ̀ funfun kan ti fi ẹ̀yìn pọ̀nrọ̀gbọ̀kún ni wọn yóò rí dájú pé wọ́n gbà á padà pátápátá báyìí tí yóò sì wúlò padà fún ilẹ̀ yìí lọ́wọ́ kan ní ọ̀ọ́ni tí ilẹ̀ Ifẹ̀ ìyàn balẹ̀ ẹ̀yẹ ní ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ṣàlàyé ọ̀rọ̀ ní àsìkò tí ń ṣàbẹ̀wò sí igbó olókun eléyìí tí bẹ nílùú Ilé Ifẹ̀ níbi tó ti ń ṣàlàyé lórí bí ipò kan ṣe rí pẹ̀lú àwọn ìṣẹ̀ǹbáyé àjogúnbá eléyìí ta ní tí àwọn òyìnbó ilẹ̀ Britain tí wọ́n ti kó lọ lọ́dún 1910 nígbà náà lọ́hùn nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún ọba àlàyé yìí Moses Ọláfáré tó fi sóde níbẹ̀ ló ti ṣàlàyé pé ń ṣe ni ọba Ògúnwùsì ti kéde nígbà wọn ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọlájọ tó fi mọ́ ti ọgbà Báfẹ́mi Awólọ́wọ̀ tí ń bẹ nílùú ilé kí wọ́n lè rí dájú pé wọ́n múṣẹ́ ṣe dáàbò bo àwọn ìṣẹ̀ǹbáyé eléyìí tá a ní tí yóò sì tún ṣàǹfààní fún ọrọ̀ ajé àti àṣà lórílẹ̀‐èdè nàìjíríà. èyí ni òpin fún ìròyìn àpapọ̀ wa fún ti dédé àsìkò yìí kí n tó máa lọ ẹ má gbàgbé ojú òpó youtube ẹ tẹ bàbá gbàgede ọ̀nà tv ẹ subscribe kẹ láìkẹ kẹsẹ̀ pẹ́ fáwọn ẹlòmíì lórí ti instagram ẹtẹ gbàgede ìmọ̀ underscore twenty two lórí ti facebook ẹtẹ gbàgede ìmọ̀ wìtí aláwìyé adébáyọ̀ lọ́wọ́ kan náà ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ ń sàlẹ̀ amóhùnmáwòrán yẹn tẹ̀ ẹ́ kẹ́ẹ̀sì fi kàn sí yàrá àpolongo ọjà wa ẹgbẹ́ àwọn kókó oníròyìn lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ mo kà á fún yín pé ẹ̀ka tí ń rí sọ̀rọ̀ gbèsè ilẹ̀ nàìjíríà ní a ti yá àlékún owó tírílíọ̀nù mẹ́fà ogún ẹ̀sún mẹ́rìnlélọ́gọ́ta náírà lọ́wọ́ kan lẹ́tọ́rí gbọ́ wípé ọkùnrin ọmọ ọgọ́ta ọdún kan fi ipá lájọṣepọ̀ pẹ̀lú obìnrin kan eléyìí tí ó ní ìpèníjà etí àti ọ̀rọ̀ sísọ lọ́ọ̀kan náà lẹ́tún rí gbọ́ wípé ń ṣe ni ọmọ ọdún mọ́kàndínlógún kan tí ó fọ́ ṣọ́ọ̀bù tajà kan tó sì jí spaghetti àti noodles mo tún mú wá fún yín wípé chemist kan ní Adamawa òun ni ó ti gún èèyàn kan lábẹ́rẹ́ pa tó sì jí márùwà rẹ̀ mo kà á fún yín pé àwọn ọlọ́pàá kan dàbọn bolẹ̀ ní ẹ́stéètì kan nípínlẹ̀ Ògùn tí wọ́n sì ṣekú pa bíríkìlà kó tó di pé wọ́n gbókú ẹ̀ pamọ́ mo tún mú wá fún yín ìpè ọba àlàyé kan tí í ṣe Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ti sọ wípé àwọn ìṣẹ̀ǹbáyé tí wọ́n gbà padà báyìí làwọn yóò tọ́jú táwọn yóò sì sì kẹ́ ẹ̀ èyí lópin ìròyìn àpapọ̀ àfọ̀tídédé àsìkò yìí olúwa tóbi lọ́ba fáṣùgbà bẹ̀m̀bẹ̀yẹkẹ lọ́kàròyìn ẹ ṣeun o ó dìgbà kan náà ká fìrè pàdé.